ó ṣẹlẹ̀ ìjà ńlá bẹ́ sílẹ̀ láàrin Mr Latin àti Pariolodo ní gbogbo ọ̀nà mi ò kì í ṣẹgbẹ́ ẹ lóòótọ́ o lè lówó jù mí lọ báyìí ṣùgbọ́n ìyẹn kò sọ pé kó o mi fín rárá kì í ṣe bẹ́mi náà ṣe máa bá kú bẹ́ẹ̀ orí ló dúró fún àgbọ̀n mu mi mo wà lára àwọn òṣèré tíátà tó kọ́kọ́ lànà fún irú yín tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ dé lójijì ọbẹ̀ dùn tán àdàmú yín wá bùlá báyìí bí bàṣẹ ò bá ṣe kí ni bàálà fẹ́ lá mo wà lára àwọn tó forí lakú nídìí iṣẹ́ tíátà tó wá dùn tí gbogbo yín wá ń jẹ nínú rẹ̀ bó ṣe wù yín lọ́dún 1976 tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ó dájú dáadáa pé iléèwé girama ló ṣì wà lákòókò náà mi ò kì í ṣẹgbẹ́ rẹ rárá nídìí iṣẹ́ yìí igi mú sì jìnnà sórí gan ni. èyí lọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àgbà òṣèré tíátà nì ṣọlá ọlánìpẹ̀kun ẹni táwọn èèyàn mọ̀ sí parí olódó nínú àwọn fíìmù àgbéléwò gbogbo tó ń jáde lórílẹ̀ wa aláròye gbọ́ pé ọ̀rọ̀ mọ́tò bọ̀gìnì kan báyìí tí àwọn aráàlú dáwó jọra fún parí olódó ló bí Mr Latin ìyẹn Bọ́lájí Amúṣàn nínú tó sì fi sọ̀rọ̀ òdì sí gbogbo àwọn òṣèré tíátà kọ̀ọ̀kan tí wọ́n ń tọrọ mọ́tò lọ́wọ́ àwọn aráàlú báyìí ní pàtàkì jùlọ ọ̀rọ̀ tí Latin sọ sí parí olódó ni pé kì í ṣohun tó dáa báwọn tó pe ara wọn ní àgbà ọ̀jẹ̀ nídìí iṣẹ́ tíátà náà ṣe ń tọrọ mọ́tò gẹ́gẹ́ bí parí olódó náà ṣe ṣe lẹ́yìn táwọn kan ti kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ Mr Latin ní lára ìdí pàtàkì tóun gẹ́gẹ́ bí ààrẹ òṣèré tampan kò ṣe dìde ìrànlọ́wọ́ kankan fáwọn òṣèré tíátà míì ni pé ọ̀pọ̀ lára wọn ni kì í dá sọ̀rọ̀ ẹgbẹ́ nígbà tí wọ́n ń ṣe dáadáa láàárọ̀ ọjọ́ wọn ohun tá a tiẹ̀ gbọ́ ni pé ṣe ni Latin fajúro gidi sí bí ìparí olódó ṣe gbé fídíò oníṣẹ́jú díẹ̀ kan báyìí síta níbi tó ti ń bẹ àwọn aráàlú pé káwọn ẹlẹ́yinjú àánú ọmọ orílẹ̀-èdè yìí ṣàánú òun kí wọ́n fóun náà ní mọ́tò láti máa fi ṣẹsẹ̀ rìn káàkiri ìlú èkó tó ní ìyà àìrí mọ́tò tóun dojúkọ ti tó gẹ́ẹ́ wọ́n lọ́rọ̀ tí latin sọ sí parí olódó pé kí wọ́n yéé tàbùkù ẹgbẹ́ àtàwọn olóyè ẹgbẹ́ gbogbo ló bí parí olódó nínú tó fi jùkù ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ ẹgbẹ́ onítíátà yìí parí olódó ní lára pé latin dájú gidi ni ó ní kí ló dé tí kò dá sọ̀rọ̀ tàbí gbé ìgbésẹ̀ gidi kan nígbà tí àgbà òṣèré nì bàbá ìjẹ̀ṣà ń jẹ́jọ́ lọ́wọ́ kó tóó di pé wọ́n jù ú sẹ́wọ̀n nínú fídíò kan tí bàbá náà ṣe sórí ayélujára ló ti kìlọ̀ fún Latin pé òun ò kí ń ṣẹgbẹ́ ẹ̀ ní gbogbo ọ̀nà o àti pé kó yéé ṣe lára òun lórí ohun kékeré tí ọlọ́run ṣe fóun yìí bákan náà ní parí olódó tún dúpẹ́ lọ́wọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ gbogbo bíi ọláàyà igwe adékọ́lá tìjání sanyẹ̀rì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n bá òun dúpẹ́ lórí ohun tí ọlọ́run ọba ṣe fóun yìí ó ní gbogbo àwọn òṣèré tóun dárúkọ wọn pátá yìí ni wọ́n ti pe òun lórí fóònù tí wọ́n sì ti bóun yọ ayọ̀ ìdùnnú fóun tí ọlọ́run ṣe fóun yìí ṣùgbọ́n èyí tí Latin ìbá fi bá olóore yọ ayọ̀ òun tó dáa níṣẹ́ ló ń bínú òun gẹ́gẹ́ bó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ọ̀rọ̀ fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí gbọ́yìn.